aláròye máa wí o. ẹ kú dédé àkókò yìí o ẹ̀yin olùgbọ́ wa èyí lohun tó ń ṣẹlẹ̀ lágbo àwọn òṣèré ilẹ̀ wa lọ́sẹ̀ yìí láti iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online ismail adéyọ lórúkọ tèmi. ìjà ọlọ́pàá àti láìdé bákàrè èyí lohun tó ṣẹlẹ̀ gan-an. èmi ò kú o kókókó lára ọ̀tá mi le ẹni tó bá ní nkú ló máa síwájú mi kú Yínká Quadri pariwo. Sọjí Táíwò ọmọ Bánkẹ́ ṣayẹyẹ àádọ́ta ọdún lókè èèpẹ̀ ń làwọn olólùfẹ́ ẹ̀ bá ń kíkú oríire. pọ́tébù gbìjà àwọn onígàárí ẹ̀ ń ṣe ló ń bú àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ sí òbí kùbánà. Aláròye máa wí o. ìjà ọlọ́pàá àti Láìdé Bákàrè èyí lohun tó ṣẹlẹ̀ gan-an. Láìdé Bákàrè arẹwà òṣèrébìnrin ilé wa tó tún jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti pariwo síta báyìí pé èmi ò wá mọ ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí mọ́ o àwọn ọlọ́pàá tó yẹ kí wọ́n máa dáàbò bo ará ìlú ni wọ́n sọ ara wọn di jàǹdùkú sáàrin ìlú báyìí níṣẹ́ làwọn ọlọ́pàá yìí ṣàdédé bọ́ síwájú mọ́tò mi lọ́jọ́ kejìlélógún oṣù kẹfà ọdún 2024 yìí nígbà tí mò ń lọ síbi ayẹyẹ kan tí àǹtí àṣàbí olórìṣà ń ṣe ní èkó lọ́jọ́ náà nínú òjò ni àwọn ọlọ́pàá yìí fi agídí wọ́ mi bọ́ sílẹ̀ nínú ọkọ̀ tí mo gbé lọ́wọ́ ohun tó dùn mí jùlọ ni bí wọ́n ṣe wa ọmọ mi kékeré tó tẹ̀lé mi jáde lọ́jọ́ náà lọ síbi tẹ́nìkan kan ò mọ̀ mo bẹ̀ wọ́n kí wọ́n gbàgbé ọmọ mi sá lọ mi ò lu òfin ìrìnnà o láìsí ọ̀daràn níṣe ni wọ́n fi ìbọn dẹ́rù bà mí pẹ̀lú ọmọ mi àwọn agbófinró yìí múra bíi jàǹdùkú ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà ni wọ́n fi agídí gbà lọ́wọ́ mi ṣá o àwọn olólùfẹ́ Láìdé Bákàrè ni wọ́n ti ń bẹ̀ pé kó má bínú pé kó má bínú sí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ẹnìkan tó bá wa sọ̀rọ̀ tó náà jẹ́ òṣèré tíátà nílẹ̀ wa Bídèmí Kòsọ́kọ́ ni kí Láìdé Bákàrè má bínú ó ṣàlàyé pé bí àwọn ọlọ́pàá ọ̀hún ṣe dáhùn dúró àti àwọn ọmọ òun nìyẹn wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi ìbọn alẹ̀ mọ́ àwọn ni àwọn ọmọ òun tó wà nínú ọkọ̀ lọ́jọ́ náà bá bú sẹ́kún ṣá o alukoro ọlọ́pàá ìpínlẹ̀ èkó benjamin hundeyin ti fèsì sí ọ̀rọ̀ láìdé bákàrè ó ní arábìnrin náà lùfin ìjọba ni lẹ́yìn tó gbà pé òun lùfin ló sanwó ìtanràn fún ìjọba ìpínlẹ̀ èkó gẹ́gẹ́ bí owó gbàmábìínú èmi ò kú o kókó kó lára ọ̀tá mi le yínká kọ́dùlù ìfọ̀n rere ó dájú sáká pé orin ẹni bá ní nkú ló máa síwájú mi kú ló ń tẹnu gbajúgbajà òṣèré ilé wa yínká kọ́dùlù ẹni táwọn olólùfẹ́ rẹ̀ máa ń pè ní má sọ mọ́ báyìí látàrí bí àwọn ọ̀tá rẹ̀ àwọn tí kò fẹ́ fún re tí wọ́n ṣe gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kan jáde lọ́sẹ̀ tó kọjá yìí pé ọkùnrin náà ti jáde láyé kò pẹ́ tí ìròyìn náà bọ́ síta ní Yínká Quadri pariwo pé èmi ò kú o kókó kó lára ọ̀tá mi le Yínká Quadri gbé àwọn ọ̀tá rẹ̀ sí pé ó ní ẹni tó bá ní n kú ló máa síwájú mi kú Sọjí Táíwò ọmọ Bánkẹ́ ṣayẹyẹ ọjọ́ bíi àádọ́ta ọdún lókè èèpẹ̀ gbajúmọ̀ òṣèré tíátà ni Sọjí Táíwò táwọn èèyàn mọ̀ sí Oṣìọ́ṣì ọmọ Bánkẹ́ ṣayẹyẹ ọjọ́ bíi àádọ́ta ọdún rẹ̀ lókè èèpẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹfà ọdún 2024 yìí nílùú èkó táwọn olólùfẹ́ rẹ̀ pọ̀ sí jùlọ ló ti ṣe ayẹyẹ náà bó tilẹ̀ jẹ́ pé ayẹyẹ ìgbéyàwó Davido náà wáyé lọ́jọ́ ìṣẹ́gun túsìdé ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹfà yìí síbẹ̀ ọ̀pọ̀ àwọn olólùfẹ́ òṣèré náà ni wọ́n ń kí pé kú oríire Fẹ́mi Adébáyọ̀ ọmọ ọ̀gá Bello ìyẹn Jẹ̀lílì Oníṣó ló kọ́kọ́ kí lórí ẹ̀rọ ayélujára rẹ̀ bákan náà ni Alhaji Alabi Pasuma náà kí pé ó kú oríire àtàwọn onírúurú òṣèré bíi Kúnlé Afọ́d àtọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tíátà ni wọ́n kí arákùnrin yìí kí ó kú oríire tí wọ́n sì ń gbàdúrà fún pé ìgbà ọdún ọdún kan ni. wọ́n ti ṣẹ̀yẹ ìkẹyìn fún òṣèré tíátà ilé wa ìyẹn Dayọ̀ Adéwùmí táwọn èèyàn mọ̀ sí Suebebe ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹfà ọdún 2024 yìí ní ilé rẹ̀ tó wà nílùú Ìbàdàn Suwe Bebe ẹni tó jáde láyé ní ẹni ọdún méjìléláàádọ́rin ní ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 2024 yìí lẹ́yìn àìsàn ráńpẹ́ ikú olóògbé yìí ni àwọn olólùfẹ́ rẹ̀ ṣàlàyé bí èyí tó bá wọn lọ́kàn jẹ́ látàrí bí wọ́n ti ṣe rò pé ọkùnrin náà ti mú kinní náà jẹ ni ṣùgbọ́n àìsàn lásán la rí wò kò sẹ́ni torí ti ọlọ́jọ́ ṣe wàyí o àdúrà ni wọ́n ń gbà fún olóògbé náà báyìí pé kí ọlọ́run tẹ́ sí afẹ́fẹ́ rí kó sì má ṣe ikú rẹ̀ ní tẹ̀lé ń tẹ̀lé. Portable bínú sọ̀rọ̀ burúkú sí Very Dark Man torí pé ó ń sọ̀rọ̀ burúkú sí Obi Cubana ọmọ ọlálọ́mí tí gbogbo ayé mọ̀ sí Portable ni ẹni tó ń fún mi lóúnjẹ ni ìwọ ń sọ̀rọ̀ sí báyìí lọ wá iṣẹ́ ṣe o mò ń ṣiṣẹ́ fún àwọn ọmọ mi ni odógúnbìtà kì í ṣẹgbẹ́ bàbá ẹ èèyàn tó fún mi ní àǹbàsádọ̀ tí gbogbo ayé fi bẹ̀rẹ̀ sí ní mọ̀ mí ní ìwọ ń sọ̀rọ̀ sí báyẹn sọ ara rẹ o kì í ṣe ìgbà àkọ́kọ́ lèyìí bẹ́ẹ̀ ló sọ nígbà kan pé o ò bẹ̀rù ẹnì kankan kí èmi pẹ̀lú ìyàwó mi lọ ṣe DNA test fún ọmọ wa ṣá o àwọn olólùfẹ́ Darkman ti fún ọmọ lálọ́mílẹ́sì ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Nelson Ubi kọ sí orí ẹ̀rọ ayélujára rẹ̀ báyìí pé Portable kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló yẹ kí o máa gbẹ́nu sí lọ fi orí ara rẹ pamọ́ má ṣe jẹ́ kí àwọn olówó tí o fẹ́ sọ di ọlọ́run rẹ yìí kó bá ọjọ́ ọ̀la rẹ Very Dark Man tó sọ̀rọ̀ ó tó ń sọ kì í sì ṣèwọ́ ló ń bá wí sọ́ra rẹ o torí ọjọ́ ọ̀la rẹ ẹlòmíì tó tún sọ̀rọ̀ sórí ọ̀rọ̀ ọ̀hún ní Portable ọmọ Ọlálọmí o ti fẹ́ máa wu ìwà ìkórìíra o sọ́ra kí àwọn èèyàn má lọ kọ̀yìn sí ẹ torí gbogbo àwọn èèyàn ló fẹ́ràn orin rẹ tó ń kọ lákòókò yìí ṣá o gbogbo àwọn olólùfẹ́ ni wọ́n ti bá Portable sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí òun náà sì ti bẹ̀rẹ̀ sí ní fèsì sí i. kì í dùn púpọ̀ ṣókí báyìí náà ni ọbẹ̀ ogi ẹ tún pàdé wa lọ́sẹ̀ tí ń bọ̀ nígbà tá a máa mú àkọ̀tún ohun tó ṣẹlẹ̀ láwùjọ àwọn òṣèré ilẹ̀ wa káàkiri wa sójú ìwòran yín Ismail Adéyọ̀ lórúkọ tèmi láti iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Aláròye máa.